a ti pààyàn dáadáa níbi tá a ti ń digunjalè ṣèyíndé jẹ́wọ́ ògbólógbòó adigunjalè kan ṣèyíndé ọlárọ́pò lọ́wọ́ pálábá rẹ̀ ségi lópin ọ̀sẹ̀ tó kọjá yìí pẹ̀lú bọ́wọ́ àwọn agbófinró ṣe tẹ̀ níbi tóun àtàwọn ẹ̀mẹ̀wà rẹ̀ ti ń digunja àwọn èèyàn lólè nílùú ọ̀rẹ́ níjọba ìbílẹ̀ òdìgbò ìpínlẹ̀ ondo gẹ́gẹ́ bá a ṣe gbọ́ kì í ṣe pé ṣèyíndé àtàwọn ikọ̀ rẹ̀ ń digunjalè nìkan ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n tún ti dá ẹ̀mí wọn légbodò lẹ́yìn tí wọ́n digunja wọn lólè tán nígbà tá a fọ̀rọ̀ wá ọkùnrin ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ọ̀hún lẹ́nu wò ó jẹ́wọ́ fún wa pé lóòótọ́ lòun àtàwọn ọ̀rẹ́ òun méjì yan iṣẹ́ adigunjalè láàyò nílùú ọ̀rẹ́ níbi táwọn fi ṣebùgbé Ṣèyìndé ní àwọn kì í lo ìbọn ní tàwọn láti fi jalè ó ní àdá àti àké nìkan làwọn ń lò láti fi ṣọṣẹ́ ọmọkùnrin ọ̀hún fìdí rẹ̀ múlẹ̀ fún wa pé àwọn ti pààyàn sẹ́yìn dáadáa níbi táwọn ti lọ ṣiṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe iṣẹ́ táwọn ṣe kẹ́yìn níbi táwọn ọlọ́pàá ti mú òun làwọn ti pààyàn ó lóun ò jiyàn rárá pé ọ̀kan pàtàkì lára ikọ̀ ẹlẹ́ni mẹ́ta ìgárá ọlọ́ṣà náà lòun ń ṣe ṣùgbọ́n òun ò tí ì bá wọn gbẹ̀mí èèyàn rí ní tòun iṣẹ́ adigunjalè tí ọlọ́run fi rán òun nìkan lòun gbájúmọ́ Sẹ̀yìndé ní ó sì ń du òun jọjọ pé àwọn ọlọ́pàá ò tí ì rí ẹni tó ń pààyàn gan láàrin àwọn mú. kí lorúkọ ẹ sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè ọmọ ọdún mélòó gbọ́dọ̀ ń gbé ọ̀rẹ́ kí ló kí ló ṣe kí ló bá kí ló tọ kó lọ digunjalè wọ́n lè pààyàn náà. wọn ààrẹ tó pààyàn mú sẹbọ ẹjọ́ lọ jáde ẹjọ́ lọ digunjalè ẹjọ́ lọ rọọbù ó lè pẹ́ ẹ̀pààyàn náà. iṣẹ́ tó já báyìí ọ̀tọ̀ iṣẹ́ tó já ilé tí wọ́n pààyàn sí ẹ báyìí ni wọ́n wá wù jáde ní station. ok kì í ṣe ilé ìtẹ́sí tó fi mú yín lẹ́tí pààyàn lẹ́tí pààyàn sẹ́yìn nígbà wo lẹ́yìn ti pààyàn sẹ́yìn tó tó gbà ìyẹn tó gbà o eléyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti ìlú sọ́dún yìí ni ọ̀rẹ́ ní ṣé ní ọ̀rẹ́ náà ni àbí ọ̀rẹ́ náà ni so ẹsẹ̀ wa lọ ṣe ìbí ìtọ́jú wa fún ibi eléyìí tẹ́lẹ̀ tó fi mú ìṣe èèyàn mélòó rẹ pa àwọn ìbọn tó ẹnu mo lẹ ti rí ìbọn yẹn kí ń lò àdálẹ̀ ń lò àti kí tó yàtọ̀ fún àwọn tẹ́ kó ló ọ̀dọ̀ àwọn tẹ́ lọ jà lórí fóònù nìkan àdúgbò wọlé ti lọ jalè. ní ọ̀rẹ́ àbí ẹ̀yin mélòó náà rí mú tí wọ́n nìkan náà rí mú ẹ̀yin mélòó náà lọ jalè yẹn ẹ̀yin mẹ́ta tó ní àwọn méjì tó kù ń bolo ti mọ̀ wọ́n ọ̀rẹ́ náà lẹ ti mọ̀ wọ́n so ẹjọ́ ń ṣiṣẹ́ ni orúkọ ilé ẹ̀kọ́ sí. olùṣeyẹ ìyáde ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín